God's plan for our financial breakthrough part two. Ètò Ọlọ́run fún àlùyọ ìṣúná wa apá kejì. I told you last week that God has made a plan for us as Christians, as his children, or as a people to to have breakthrough financially. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé Ọlọ́run ti ṣètò fún wa gẹ́gẹ́ bí ènìyàn rẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ láti lè ní àlùyọ nínú ètò ìṣúná wa. and I told you that uh, we are going to look at the plan of God in the Bible for our breakthrough financially. mo sì sọ fún wa wípé a wo ètò Ọlọ́run tí a ṣe kalẹ̀ sínú Bíbélì láti ní àlùyọ fún ìṣúná. if you don't forget I told you that uh, uh, God God's plan for us I mean God's plan for us is very good. mo sọ fún wa pé ètò rere ni Ọlọ́run ní fún wa. of course Uh, I told you that it will be an hypocrisy for us not to preach about our financial breakthrough in the church. Mo sọ fún wa pé àrékèrèké ni yóò jẹ́ fún wa o ká má lè wàásù nípa àlùyọ nínú ètò ìṣúná wa nínú ìjọ. And I don't forget I told you that the Bible says we cannot serve God and mammon. Bíbélì sọ fún wa pé a kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. That is the truth of the matter òtítọ́ tó wà ń di ọ̀rọ̀ náà nìyí. but I can tell you we cannot serve God without money. ṣùgbọ́n mo lè sọ fún wa pé a ò lè sin Ọlọ́run láìsí owó. and uh, we can serve God with money. bẹ́ẹ̀ náà la sì lè sin Ọlọ́run pẹ̀lú owó. I pray God will help us in Jesus' name. Olúwa yóò ràn wá lọ lórúkọ Jésù. Last week we talked extensively on the first plan of God for our breakthrough a sọ̀rọ̀ jinlẹ̀jinlẹ̀ lórí ètò àkọ́kọ́ tí Ọlọ́run fún àlùyọ wa. and that is our work. yẹn ni iṣẹ́ wa. God designed us to work. Ọlọ́run dá wa ká lè ṣiṣẹ́ ni. He, he, he created everything in the garden of Eden. Ó dá ohun gbogbo nínú ọgbà Édẹ́nì. And gave Adam the mandate to work. Ó sì wá pàṣẹ fún Ádámù pé kó ṣiṣẹ́. I told you that work is not a cause. Mo sọ fún wa yìí pé iṣẹ́ ṣíṣe kì í ṣe ègún. Because work has been in existence before the enactment of the cause. Torí pé iṣẹ́ ṣíṣe ti wà ní ojú ìṣe kó tó di pé a gbé ègún kalẹ̀. I told you that uh, in the New Testament teaching, the Bible ordered that anyone that will not work should not eat mo sọ fún wa pé nínú ẹ̀kọ́ ti májẹ̀mú titun bíbélì kọ sílẹ̀ pé ẹnikẹ́ni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun. so if you are not working and you are eating then you must be a thief. tó o bá wá ṣiṣẹ́ tó o sì ń jẹun á jẹ́ pé o lè ní ọ̀ngbà náà. the new testament does not recommend that. májẹ̀mú titun kò fi ìdí èyí múlẹ̀. of course ó tẹnu mọ́ fún wa pé a gbọ́dọ̀ máa rìn gbèrègbèrè bí aláìníkanṣe. he emphasized that we should not be wondering about as having not to do. so get a work done wá iṣẹ́ kan kó o ṣe. and I thank God because last week I received about three testimony of people who said they don't have anything doing but because of the last message they have started something with their little amount and I pray for them that that five thousand they used to start that ten thousand they used to start the Lord will multiply it. Amen. The Lord will bless it. Amen. And very, very soon, they will have business of millions. Amen.